ǹjẹ́ olúwa ẹlẹ́dàá wa ǹjọ́ fẹ́ràn ká máa ṣe fáàrí ǹjẹ́ olúwa ẹlẹ́dàá wa ǹjọ́ faramọ́ ká máa rìn ká máa yan rárá kì í ṣe olúwa ẹlẹ́dàá wa ni ó sọ pé ká yan ọlọ́run ọba iná lọ́à láàyò mùtálán fàkúrọ́. àyà kan nìyẹn náà alukur'an lọ́wọ́ parí inna Allaha la yuhibbu mukhtalan fakhura ọlọ́run ọba ò fẹ́ràn onífàárì ìwọ wá ń sọ pé ọlọ́run ọba ní kíwọ máa rìn kọ́ ọ máa yan kọ́ ọ máa ṣe fàárì fàárì orí ibú wo ló fẹ́ máa ṣe fàárì pé ó jalè alukur'ani ẹ́ ìjọ amadiya ṣé olúwa ẹlẹ́dàá lè pàṣẹ fẹ́dàá rẹ̀ pé kọ́ máa ṣe fàárì. tàbí qatar máa ṣe fáàrí àsìkò ẹ ti dé àsìkò ẹ wo ló dé àsì ọ lásìkò kankan láyé Mirza Gulam Ahmadu ó ní ọlọ́run tún bò ń sọ̀rọ̀ ọlọ́run bò ń sọ̀rọ̀ o. ẹjẹ́ àtúwò ń ọ ń sọ pọ́lọ́ ń báyìí o ó ní ọlọ́run sọ fóun kó ń sọ fún ìjọ òun ìjọ amadíyà kó ń fi sínú kan tí ń jẹ́ àlìsìftà ọlọ́run sọ fóun pé wàyòun tí kà kúlà mọ̀rọ̀ dátìkà rọ́bùlì àfùwájì yàtàwájáwì lẹ́yìn yàtàwájáhù ìlẹ́yìíkà kàzáálíkà yùrọ́ àyàt lìyúfíbítà ánàlẹ́kùrọ̀ àánà kìtààbù lọ́ọ̀yì wàkàlìmátùn kọ́rajátì mẹ́ǹfàòhì. ní ìtútúmọ̀ yẹn náà ètò bá yẹ kí n túmọ̀ ẹ̀ fún yín ń túmọ̀ ẹ̀ ètò àbá níbùkátà sí túmọ̀ rẹ̀ ń filẹ̀. mirisa gulam ahmadu alikazab ogbologbo òkùrọ́ ajẹ́ lójú onlé jésù kristi ìjọ amadiya mẹsáyà ìjọ amadiya maria ìjọ amadiya ànábì ńlá ìjọ amadiya òjíṣẹ́ ńlá ìjọ amadiya ẹgbọ́n tó tún sọ o. So ọlọ́lọ́run ń sọ̀rọ̀ wípé wàyùtíkà kúlàmùrọ̀ dátìkà olúwa ẹlẹ́dàá ó máa fún ọ ní gbogbo èròǹgbà rẹ. he will give you all your desires gbogbo tó ń fẹ́ pátá ọlọ́run fún ọ. rọ́bùlì àfùwáàj olúwa àwọn ìjọ ló sọ̀rọ̀ o olúwa àwọn ìjọ àwọn ìjọ. ọtá ti gbọ́ àfùwájá àfùwájá ọ̀gbọ́rí ẹ̀ ìdájá ànásùrù láì wà lẹ́fàtíù wàrọ̀ yíta náà sà fi ok àwọn ìjọ ní jẹ́bẹ̀ àwọn ìjọ àwọn ìjọ àwọn ìjọ ó ní olúwa àwọn ìjọ máa fún ẹ gbogbo ilé olúwa àwọn ọmọ ìjọ olódojúkọ o ó dojúkọ tóun ó fún ọ ní gbogbo ohun tó ń fẹ́ kàdáàlìkà yúrọ àlẹ àyàt báyẹn náà la ṣe ń fi àyà wa la ṣe ń fi hàn ayé à ń fi àmì wa àfihàn ayé wípé lìyúsùbítà afẹ́fìrin lẹ́nìí wípé iná lè kúrọ̀ àánú. Kitabullah à ń fi àmì hàn ayé láti fi rinlẹ̀ wípé dájúdájú àlùkùránì tírà Allah ni. ok wakalimatun kharajat min fawi a tún fi hàn ayé wípé àlùkùránì o àwọn ọ̀rọ̀ kan ni tó tẹnu èmi Mirza Gulam Ahmadu jáde wàkẹlìmẹ́tún kọ́rọ̀jẹ́tì mìfáùhì alukurani kíra ọlọ́ọ̀ni ó tún wá jẹ́ àwọn ọ̀rọ̀ tó tẹnu èmi Mirza Gulam Ahmadu jáde ìbéèrè wàá rè ẹ̀yin mélòó lẹni kurani ìjọ amadiya ẹ bá ní sàlàyé àárín iná lè kùrọ̀ àná kìtàbù lọ́ọ̀ wàkàlìmọ́ àtún kọ́rọ̀gátì mìfáòhì dájúdájú àlùkùránì o tírà ọlọ́run ni ó tún wá jẹ́ àwọn ọ̀rọ̀ tó gulamu ahamadu jáde. ò sọ rí pé tẹnu òun jáde àbánẹ́bì sọ bẹ́ẹ̀ rí kìtáàbù lọ́ọ̀ ní máa ń pe kùránì kìtáàbù ànábì ò sọ pé àlùkùránì o ó jẹ́ ọ̀rọ̀ tó tẹnu òun jáde níbi tá a tún bọ̀rọ̀ dé yìí ẹ̀yin ìjọ amadíyà ẹja tún sọ̀rọ̀ ní ìsọ̀rọ̀ ènìyàn sí ènìyàn ok torí ipò tẹ́ ẹ sì wà sí mi ó ní ipò ènìyàn sí ènìyàn. ẹ sí nípò mùsùlùmí sí mùsùlùmí rárá rárá ẹ but mo rí pé èèyàn ní ẹ̀sìn ẹranko èmi náà ènìyàn lèmi náà mi ṣe ánimà táwa sọ̀rọ̀ ní ìsọkíni o ènìyàn sí ènìyàn ta ló ní kùránì láàrin àlọ́ọ̀ àti ọ̀gá yín Mirza Gulam Ahmadu ẹni tó bá gbà á ẹni tó bá gbà á yóò gba ẹ̀bùn. ẹni tó bá gbà yóò gba ẹ̀bùn. option a Allahu nìkan option b Allahu àti Mirza Ghulam Ahmadu ọ̀ya ẹ̀ máa mẹ́sẹ̀gì mi ṣé a lẹ́mú ni àbí b. ẹ jẹ́ lọ sunrun mẹ́ta tọkùnrin yín sùn kẹ má fi àlìkìyámà yín ṣeré. ọ̀nà wo ni kùránì gbà jẹ́ ọ̀rọ̀ ẹnu Mirza Gulam Ahmadu ọ̀nà wo ló gbà dì í. ṣé wọ́n ti ń fún mi lésì? ẹ bá ń wò ó mo fẹ́ wẹ́n tí ó gbà á. alukurani alákànlé kàlámùlọ́ọ̀hì wàdà kàlámùlọ́ọ̀hì wàdà èsì ẹ̀nu mo ti mo ti o mo ti ẹ jẹ lọ tún ọrọ ara yín ṣe iná ọmọ yìí zì Mirza Gulam Ahmadu ògbólógbò òpùrọ́ asòkùnsẹ́sìn ọ̀bàyéjẹ́ ọ̀dàlẹ̀ alápàtà gbéwìrì gbékùránì ọlọ́lọ́run bò ń sọ̀rọ̀ ó sọ àyàkálẹ̀ fún òun fún ìjọ rẹ ìjọ amadiya sínú tíra rẹ̀ tíra sínú eh, súra rẹ àlèsìtá tó fi sọ ọkọ tíra rẹ̀ àlèsìtá. ọlọ́lọ́ ń sọ pé ya Isa inni mutawafika wa rafi'uka ilayya wa ja'ilu alladhina taba'uka fawqa alladhina kafaru. ìlà yaomele kìyàmà fúlàtún mínàlè awàlín. ah mirza gulam amadu òsùnre lọ́rùn o òsùnre o wàláì òsùnre oní ọlọ́run oní ọlọ́run ọba ó sọ àyà yìí kalẹ̀ fún ọ. ya isa inni mutawafika wa rafi'uka ilayya wa ja'ilu alladhina taba'uka fawqa alladhina kafaru ila yawmil qiyamah thullatun minal awwalin òpin yẹn láyà kan ọlọ́jì ni o. gbólóhùn tó parí ẹ̀ yẹn thullatun minal awwalin ibi tó ti jí rèé o àlùwákíà ni o Quran fifty verse thirteen. àyà yẹn dá dó lọ́tọ̀ gédégbé ni fúlàtún mínàlẹ́ àwàlẹ́ ni ó dá dó lọ́tọ̀ gédégbé nínú súrọ́tùlì wákíyà Quran fifty six verse thirteen ẹ̀ṣẹ́ lé ní. ohun tó wá fi bẹ̀rẹ̀ rẹ̀ ó jiyàn mú nínú súrà Ali Imran Quran three verse fifty five Quran three verse fifty five níbi tí Allah ti sọ pé. إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين تبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون ẹ wo di àyà yẹn ńgbà Mirza Gulam Amadu tó débẹ̀ ìdíkọ́lá lọ́hù ọ̀yọ́kúrò mbẹ́ mụ ya isa ìnímùtàwàfíìkà wàrọ́ọ̀fìnkà ìláyà ok ó tún lọ yọ wàmùtọ̀ hírùkà mínà lẹ́dínà káfàrú ó tún yọ yẹn lẹ̀ ó tún bọ́ sórí wàjá ìlú lẹ́dínà tábà òun kà fáwọ́kọ̀ lẹ́dínà káfàrú ìláyà òmìnira kìyàmà ọba tó tẹ ìparí rẹ̀ ọba tó tẹ̀ rí ọba lọ fi nǹkan mìíràn kú rẹ̀ pé fúlà tún mìnàlẹ̀ àwàlẹ̀ sọ́sì dáa bẹ́ẹ̀ gbẹ̀wìrì gbé kùránì sọ́dà bẹ́ẹ̀ mẹ́rìndàgùlà mahamadu òkú rẹ o. lẹ́yìn ìgbà tó jí fúlà tún mínàlì àwàlí tán ó tún jí gbólóhùn míì wípé wà fúlà tún mínàlì àkìrín wà fúlà tún mínàlì àkìrín ó tún jí mú ẹ wo bí tó ti jí mú wàkọ̀lí ìlú ló wà ń bẹ́ẹ̀ wàkọ̀lí ìlú mínàlì àkìrín ìtumọ̀ fúlà tún ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti wà. ó ti lọ nínú àwọn ẹni ìṣáájú tí ó wà lìjẹ́ náà wàkọ̀lé lúmùnà àkìrín díẹ̀ ló ṣẹ́kù nínú àwọn ẹni ìkẹyìn ó lọ dàrú ó lò fúlà tún múnà àwàlẹ́ ó tún wá lọ lò fúlà tún múnà àkìrín ọwọ́ bó ṣe ń da àyà rú mọ́ wa lọ́wọ́. Mirza Gulam Ahmadu ó dùn mí fún ọ pé ò lè gbọ́n tí mò ń sọ yìí ò lè gbọ́ torí òpin àti dé bá ìwà àtàyé ṣùgbọ́n ẹ̀yin ìjọ amadíyà tẹ́ ẹ̀ tí ì kú ẹ̀yin ń gbọ́ mi ẹ sì ń rí mi nítorí pé ẹ mọ̀ pé mi ò parọ́ mọ́ yín lẹ fi ń wò mí ràn án ẹ mọ̀ pé ń parọ́ mọ́ yín ẹ mọ̀. ọ̀ya pọfẹsọ tìmẹ́yìn iṣẹ́ tún yá àpò oyin àbí kí ni ń pè ọ́ àpò oyin wọ́n ní wọ́n náà kí ó dáadáa iṣẹ́ yá. Musiliu ẹ̀rín bẹ́lẹ́ di gbí iṣẹ́ yá iṣẹ́ ti yá o. Emege gị ndị ase ẹgị agọsie ọga anabi anyị ogise anyị Yesu kristi anyị mesaya anyị ọmọ maria anyị maria anyị oriki enuo o ẹwo ịtụba anyị oriki mii tẹnu oriki ete ete mba yi lọwọ ohun pẹlú ogun ọlọrun ọlọrun bọ ọtún. yóò tún fún mi ní ọgbọ́n àti òye nítùbá yín tu nítùbá yín wá oríkì mi yóò tún dùn yóò dùn dáadáa ẹ̀yin tẹ́ ẹ jókòó ti òpùrọ́ yìí. ọ̀gá yín ẹgbẹ́ tó tún sọ ó ní ọlọ́run sọ àyà kalẹ̀ fún òun wípé anta minni bimanzilati tawhidi watafuridi. pòfẹ́sọ̀ tìmẹ́yìn anta minni bimanzilati tawhidi watafuridi ìwọ mirza gulam amadu ipò tó o wà sí mi ní ipò ìjẹ́ ọ̀kan ṣoṣo mi ìjẹ́ àásó mi ẹ gbọ́rọ̀ ń yé ah! ṣé ẹ mọ̀ pé Allah subhanahu wa ta'ala ẹyọkan ni kò sì sírú rẹ̀ mọ́ níbikíbi irú ẹ̀ ti wá wà báyìí lọ́dọ̀ ìjọ amadíyà irú ẹ̀ ṣe kí ni ó ti wà báyìí lọ́dọ̀ ìjọ amadíyà pẹ̀lú gbólóhùn pé áńtà mi nì bìmọ̀ ń zí láti tàwí di ipò ìjẹ́ ọ̀kan ṣoṣo mi ìwọ náà ti wà nípò ìwọ náà ọ̀kan ni ọ́ kò sírú ẹ kò sírú rẹ. bí ò ṣe sí irú ọlọ́run bí ò ṣe sí irú ọlọ́run Allah bẹ́ẹ̀ náà ni ò sí irú Mirza Gulamu Ahmadu Al-Kazak jẹ́mọ́ ẹgẹ́ ń bí ń léèrè béèrè tí ò sí irú Mirza Gulamu Ahmadu wàláì irú olórí ibú bíi tiẹ̀ pọ̀. ọ̀pọ̀ lọ jàrá kódà irú rẹ̀ kan bẹ ló ń gàǹbàrì lọ́wọ́lọ́wọ́ báyìí irú rẹ̀ kan ọ ń bẹ níbo onígàǹbàrì nájímù díìnì ilẹ̀rọ̀ irú rẹ̀ nìyẹn nájímù díìnì mo tiẹ̀ ti gbàgbé ó mà ti ń lọ bí oṣù kan tó sẹ́ǹdì sí mi wípé tí n bá jẹ́ kó bínú ìwọ yóò na ọ̀pá rẹ sí sánmà sánmà yóò sì jábọ́. nájímù nájímù díìnì ọmọ iye ọlá ọmọ àbá ilẹ̀ rọ̀. mo wá ní wọn ò bí ọ dáa wọn ò bí ọ rí. tọ́ ọba bá na ọ̀pá ẹ̀ sí sánmà kí sánmà ò jábọ́ mo sì ní mo fún ọ ní ọ̀sẹ̀ kan tárán tíjọ́ tí mo ṣe rọ́dù yẹn fún un ná ọmọ tí ń lọ bí oṣù kan mo si ti gbàgbé mo sábà máa ń gbàgbé déètì ó ti kóṣù kan mo ní mo fún ọ lọ́sẹ̀ kan nájímù díìnì ọmọ iye ọlá ọma àbà ilẹ̀ rọ̀ ọma ọ̀mọ̀jábọ̀ ọmọ kan sẹ́mọ̀ ọ̀mọ̀jábọ̀ ọ̀pá rẹ̀ ń pé irú Mirza Ahmadu wàhálà irú Mirza Gulam Ahmadu tí mo mọ̀ ń bàdàn tèmi mọ̀ pàṣánálì ó lé lógún irú Mirza Gulam Ahmadu mọ̀ ní Ìbàdàn ó ṣe kí ni ó lé ní ogún. bàbá kan jẹ́gẹ́jẹ́gẹ́ kan ló tún bọ́ ọ̀ta lórí social media ló tún ní kẹ́ ẹ gbàwẹ́jọ́ Monday pé tẹ́ ẹ bá gbàwẹ̀ báyìí ó parẹ́ irú lẹ̀rọ náà nìyẹn o irú mirza zagula amadu náà nìyẹn o ṣé wọn náà gbá àwẹ̀ káyé má parí jọ monday ọgbà tiẹ̀ ti bọ́ ọ. ẹ iṣẹ́ ń bẹ pẹ̀lú àníyàn ni ní tí mo béèrè ni pé ṣé wọn náà wà ní ẹni tó gbá àwẹ̀ káyé má parẹ́ lọ́jọ́ monday ó yàtọ̀ fún pé so gbàwẹ̀ súnà ọjọ́ monday àwẹ̀ wulẹ̀ ń bẹ fún ẹ̀ bá fẹ́ gbà á tó jẹ́ àwẹ̀ súnà ní gbogbo ọjọ́ monday àti ní gbogbo ọjọ́ àlàmísì ṣùgbọ́n àwẹ̀ tí bàbá yẹn kéde àwẹ̀ káyé má parẹ́ èmi ò gbà á torí pé mò ń retí káyé ó parẹ́ jọ́ monday mò ń retí ẹ̀ torí pé n tó dà mí lójú ni wípé wàláhí sọmọbìláì tí n fi kú ayé ò lè parẹ́ tẹ́mi ò fi gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi tẹ́ẹ̀fì kú ayé ò lè parẹ́ torí àwọn àmì táàrí táyé tó parẹ́ tó jẹ́ àwọn àmì ńláńlá kèé ṣẹlẹ̀